وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا عباد الله lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti mú kí a jẹ́ ọ̀kan nínú ẹni tí ó dá léèyàn tó sì mú wa wá sí ilé ayé adélé ayé ọlọ́run ọba ní ká máa títí di ìgbà tí à ń gbọ́ra wa yìí oore ńlá gidi òun náà lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ṣe fún wa ọ̀n bẹ nínú àwọn èèyàn. ẹni tọ́jọ́ ike ìrọ̀lá jọjẹ́ ọjọ́ kan náà wọ́n jọ bí wa ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ kádàrà kó wọn pé ìjọ méjì láyé ọ̀n bẹ nínú wa ẹni tọ́lọ̀ ní kí wọ́n dàgbà débì kan ṣùgbọ́n tó ti lọ nínú ilé ayé wàá rí àwọn ẹni tó dàgbà jù ọ lọ wọn ará ẹni tí wọn náà dàgbà jù lọ wàá sì rí àwọn ẹni tí jẹ àti wálé ayé báwo láti ṣe filẹ̀ ayé lẹ̀ òun náà ní tọ́ yẹ kí gbogbo ẹni tó bá ní làákàyè kó máa ronú nípa rẹ̀ irú àtúbọ̀tán wo ló ń bẹ fún ọ sátúbọ̀tán tó dáa ni àbí àtúbọ̀tán tí kò dáa àwọn aṣíwájú wa rere àwọn ajá ni tó ṣe wípé wọ́n máa ronú nípa kíní ó di àtúbọ̀tán àwọn ẹ̀rù sì máa bá àwọn jọjọ nípa àtúbọ̀tán tí ọ̀dà ńlọ́fà ló fi jẹ́ kí wọ́n máa sọ́ra sí wọ́n á máa sọ ìwà hù ọ̀dájú gbogbo ẹni tó bá ń ronú nípa nǹkan tó ti ṣe síwájú nínú ilé ayé ẹ̀rù ọlọ́run ọba ọmọ àbá nítorí pé àwọn nǹkan tá a ṣe síwájú yẹn tó bá dẹ̀ ń tọ́ da ẹ̀rù ọba wa sáà rí ládàá rẹ̀ gbà báwo wá ní táwọn nǹkan yẹn tí wọ́n bá jẹ́ ní tí ọ̀dà tí ò sun wọn ǹjẹ́ àwa ti gbé bí torí ẹ̀ ní làwọn olùmọ̀fi sọ yìí pé qulubul abrari mu'allaqatun bil khawatim yaquluna bimadha yukhtamu lana wọ́n ní ọkàn àwọn ẹni rí ó máa ń sọ̀rọ̀ sí ara àtúbọ̀tán kí ni ń tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tí ó jẹ́ kó jẹ́ àtúbọ̀tán wa kí la ṣe tí ó jẹ́ àṣekágbá eléyìí tá a ṣe tá a tún ní sèmi ìmọ̀lẹ́yìn rẹ̀ wa qulubul muqarrabin mu'allaqatun bisawabiq yaquluna madha ní ìgbà tí ọkàn àwọn ẹni tó ṣe pé àwọn súnmọ́ lọ́wọ́ bá ọ̀rọ̀ máa ń táwọn ti ṣe síwájú. Si wọ́n máa bira wọn léèrè ń gbogbo gbà kí ni nǹkan a ti ṣe síwájú ṣé ń tá a ṣe síwájú sùn wọn sọ́dà ṣé ń tá a ṣe síwájú irú ní téèyàn máa ṣe téèyàn máa fi bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run àbí àṣedáràn àṣejìyà iná ní nǹkan tó ti síwájú fáwọn apá sallallahu alayhi wa alihi wa sallam ó ń sunkún wọn á bi léèrè wọn ní kí ni ń pa yín lẹ́kún ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam yaqul inna allaha qabada khalqahu qabdatayn فقال هؤلاء في الجنة وهؤلاء في النار رواه أحمد بسند صحيح ولا أدري في أي القبضتين كنت wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ní ti ń pa mí lẹ́kún ní kó sọ yìí pé ọlọ́run ọba gba gbogbo àwọn ẹ̀dá rẹ̀ mú ní gbígbámú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbígbámú alákọ̀ọ́kọ́ ọlọ́run ẹni tí mo gbámú yìí àwọn ọ̀jẹ̀ ọmọ àlùjànnà gbígbámú ẹlẹ́ẹ̀kejì ọlọ́run láwọn ẹni tí mo gbámú yìí ọmọ aná làwọn ẹ wá mọ̀ ṣe ń sunkún àìmá inú gbígbámú èèwọ̀ nínú méjèèjì ni mo bọ́ sí lọ́jọ́ náà iná ní nǹkan tí ń pa mí lẹ́kùn ṣé nínú àwọn ẹni tí ọjọ́ máa ná ni mo bọ́ sí ńjọ́ náà ni àbí nínú àwọn ẹni tí ọjọ́ máa jẹ́ nà léyìí tó bá yẹn lẹ́rù ó tó mú àgbàlagbà ronú kó dorí kodò nítorí pé à ń lọlé ayé à ń gbádùn à ń lọlé ayé à ń rí lẹ́tẹ̀ ṣùgbọ́n nìkan nínú wa kò lè sọ fún wa báwo la tún bọ̀ tán tó wọ́n jẹ àfi ká pọ̀ ládùúà kọ́lọ́ ẹlẹ́dàá wa kọjá kí àtúbàtà wọ́n dáa kọ́lọ́ ẹlẹ́dàá wa kó ṣe ìbùpadà sí wa lálìjáná alimami sufyan sawuri rahimahullahu ta'ala àwọn náà ń sunkún wọ́n ń sunkún wọ́n á bi wọ́n léèrè wọ́n ní kíni ń pa yín lẹ́kùn wọ́n ní ẹ̀rù ló ń bà wọ́n akhafu an akuna fi ummil kitabi shaqiyya ẹ̀rù ń bà mí kọ́má pé nínú al-lawhil mahfuz tírà ti ń bẹ lábẹ́ ẹ̀sọ́ tẹ́dà ọlọ́run bò lè yí nǹkan kan padà nínú rẹ̀ kọ́má kó lórí ibú iná ni wọ́n kọ mí lẹ̀ pé mọ̀ ń jẹ́ nínú alóhìn màfúùdì yìí eléyìí ni ti ń bà mí lẹ́rù wọ́n tún sunkún wọ́n bi wọ́n léèrè wọ́n ní kí ni ń pa yín lẹ́kùn alimami sawuri wọ́n ní ọkọọfu an uslabal imaana indal maut ló ń bà mí o kọ́mẹ́sẹ̀ yìí pé wọ́n gba ìmánì kú ọlọ́dọ̀ mi nígbà tí kú bá dé kó wá jẹ́ pé màá kó filé ayé sílẹ̀ lẹ́ni tí ò ní ìmánì ọlọ́run dákun má fi sàdánwò fún wa nínú àdìsá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ohun tó dẹ́rù bá ní ó tún wá nínú ọ̀kan nínú àwọn àdìsí yìí anábì wa ní nínú àdúrà rẹ̀ ó máa ń ṣe àdúrà yìí lọ́pọ̀lọpọ̀ ikú ya muqallibal qulub thabbit qalbi ala dinik ìrẹ́ ọlọ́run ọba ọba tí máa yí ọkàn padà bọ́ba ti ṣe fẹ́ mú ọkàn mi dúró lórí ẹ̀sìn rẹ nítorí pé wánú àdéhùn mi ikú anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run bá ti ṣe pọ̀ tó yìí ọkàn gbogbo wa. àárín méjì nínú àwọn ọmọ àkọ ọlọ́run iná ni gbogbo ọkàn yìí wà ọlọ́run ọmọ yí àwọn ọkàn bọ́ba ti fi fẹ́ dákun darí ọkàn wa lọ sídìí ẹ̀sìn rẹ ọlọ́run ọkàn wa kúrò nídìí mímá ṣe ọ́ má wa ní kèfèrí má wa ní ọ̀ṣẹbọ má ṣe wá ní aládàádáálẹ̀ méjì. nínú àwọn nǹkan tó máa ń ṣe sábàbí kátùnbọ̀tán má da kí àlámàrí èèyàn kó burú kí èèyàn má rí ibi dé sí lẹ́yìn ìgbà tó bá kú yàtọ̀ sí iná. nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni fasadul mu'taqad fasadul mu'taqad wa ta'abbudu bil bid'i al mamat wọ́n ní kí àdìsọ́kẹ́yàn ìgbàgbọ́ èèyàn kó bàjẹ́ kó bàlùmà kó polúkúrúmuṣu ìgbàgbọ́ kígbàgbọ́ lóní àdìsọ́kàn kádìsọ́kàn ló ń gbé ká kó tún wá jẹ́ wípé àdádálẹ̀ lásán ló ń fi ṣẹ̀sìn ó sì yéé fi ṣẹ̀sìn títí tó fi kú kúrò láyé gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ àtúnbàtà burúkú lélẹ́yìí o ibò padà sí tí ọ̀dà nírú àwọn olúwa rẹ̀ ni wọ́n bára wọn. àwọn ẹni tó jẹ́ aládàádálẹ̀ àwọn ẹni tó jẹ́ pé àwọn wọ́n kọ ìpàkọ́ sí ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bọ́fẹ́ kó ṣe pé àwọn náà ń janú sọ pé ìsìláàmù làwọn ń ṣe ṣùgbọ́n ìdí àdádálẹ̀ làwọn wà àwọn eléyìí àwọn ni iyèméjì máa ń dà láàmú lọ́pọ̀lọpọ̀ àwọn sì ni ọ̀rọ̀ wọn kì í lójútùú rárá ní ìgbà tí ikú bá dé wá bá wọn sábàbí ni pé ìgbàgbọ́ wọn kì í ṣe ìgbàgbọ́ tó sunwọ̀n bẹ́ẹ̀ náà ni ọkàn wọn ọkàn tó burú ni ọkàn tí kò gbádùn ni àárẹ̀ ń bẹ nínú ọkàn wọn àárẹ̀ ìṣojú. E àti àwọn ààyè méjì kọ́dà nígbà míì ní ìgbà tí ikú tó bá dé wá bá aládàádáálẹ̀ ọlọ́run á máa ti àfihàn irú aburú àìdá eléyìí tí ń retí rẹ̀ tó bá ti kú pínrín eléyìí ọwọ́ amú kọ́ wá jẹ́ ẹni tó ṣe pé ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú yóò máa jáde lẹ́nu rẹ̀ ẹ máa rí àmì kó ti sọ̀rì sínú ó ti sọ́kanù níbi pé òun ò rí kí ọlọ́run báwo ti ṣe fẹ́ rí kí ọlọ́run ọlọ́run ọba tó fẹ̀sìn ránṣẹ́ tó ní ká ṣe tí wò ó ṣe bó ti ṣe fẹ́ ká ṣe ọlọ́run tó fà nábì ránṣẹ́ tó ní ká wà rẹ̀ tí wọ́n lọ́ọ̀kọ̀ ò ní ànábì wà wòkọ́ṣe àwọn ẹlòmíì ni wọ́n ti fi dípò ànábì àwọn ẹlòmíì ló gbé sípò ànábì sallallahu alaihi wasallam tí ìwọ ń tẹ̀lé àwọn lọ ń tẹ̀lé ìlànà wọn kìí ṣe tànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹni tó bá rí báyìí àtúbọ̀tán wọn ẹsẹ̀ burú àlámàrí wọn ẹsẹ̀ bàjẹ́ wọn ò ṣe ní padà parí ọ̀rọ̀ wọn sínú náà ẹ̀ ráwọn ẹni tó ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wa alihi wasallam. àwọn làwọn ẹni tọ́lọ̀ bá máa dúró ṣinṣin lórí òdodo lórí òtọ́ lórí ẹ̀sìn ní orí òdodo lórí dáadáa ní ìgbà tí ikú bá dé wá bá wọn nítorí pé ọ̀kan nínú wọn kò sí àmì òun náà tó lè bá sọ tí wọ́n ń pè lẹ́sìn tí wọ́n ń wí lọ́rọ̀ kò ní yí padà pé ìlànà tí wọn ò ní fi gbá paarọ̀ àwọn eléyìí kò sí àdánwò kò sí àmì ìwò tó lè bá wọn àwọn èèyàn mì wọ́n títí àwọn èèyàn ò ṣe wọ́n sí basibo lójú ọ̀nà kí wọ́n lè bá fi ìgbàgbọ́ wọn sílẹ̀ ẹ̀rí pé wọn ò ní fi sílẹ̀ gbogbo wọn pátá ẹ̀sìn yìí yóò jọ wọn lójú gbogbo nǹkan lọ ẹ̀sìn wọn yóò jọ wọn lójú gbogbo nǹkan lé ayé lọ wọn ò ní nǹkan kan tó ṣe pé wọ́n lè fi pààrọ̀ ẹ̀sìn orí ẹ̀sìn wọn ni wọ́n dùn ẹni tí ń fi ìyà jẹ wọn wọ́n máa wò pé tí ìyà bá jẹ débì kan yọ padà fi ẹ̀sìn rẹ̀ tó lòún ṣèyún sílẹ̀ ẹ̀sìn àfilà lọ́wọ́ ìyà burúkú yọ padà sílẹ̀ náà ni ṣùgbọ́n ẹni tó ní ìmánì tí ń bẹ lórí kìtàbù wa sunna fi ìmánì yìí sílẹ̀ nítorí pé òdodo ló ń dì mú ìlànà anabi muhammed sallallahu alayhi wa alihi sallama ló ń tẹ̀lé báyìí ló ti ṣe ń bẹ láti ọjọ́ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti mú kí ẹ̀sìn islam kó máa bẹ tó ti rán anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọba àwọn rómawa hirakul ó sọ fún abu sufyan ibn harb ní ìgbà tí abu sufyan tó ti ń bẹ ní kèfèrí ó bi léèrè. nípa àwọn ẹmẹ̀wà àwọn sàhábà nàbí wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó ní aliyarudu axadun minhum candinihi bacda an yadkhula fihi hal yartaddu axadun minhum can diinihi bacda an yadkhula fiihi sakhatan lah ǹjẹ́ àwa rẹ̀ nìkan nínú àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí wọ́n máa sọ pé àwọn ò ṣe ìsìláàmù má lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí nítorí ìkórira àti ìbínú ẹ̀sìn yẹn bí. Abu Sufyan tó ń ti pé kèfèrí ni nígbà yìí onílà kò sẹ́nìkan máa fi ìsìláàmù yẹn sílẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti gbẹ̀lẹ́sìn eléyìí túmọ̀ sí wípé àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba islam wọn kì í fi islam sílẹ̀ àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti di ojú ọ̀nà ànábì sallallahu alaihi wa sallam mú wọn kì í fi sílẹ̀ ìrọ́kùlù náà wá dáhùn wọn ni kadhalika al-iman idha khalatat bashashatuhu al wọn ni bẹ́ẹ̀ ni imáni rí o. ní ìgbà tí imani tó ti lúpọ̀ mọ́ ọkàn imani kìí kú lọ́kàn máa o báyìí ni ẹni tó di òdodo mú wọn kìí fi òdodo sílẹ̀ rárá kò ní torí pé àmì wò dé àrí tó ṣẹlẹ̀ kó wá sì torí rẹ̀ kó fi imani rẹ̀ sílẹ̀ àwọn ẹni tó ń tẹ̀lé sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ló máa ń ṣe sùúrù jù. àwọn ló sì máa ń dúró ṣinṣin jù lórí ọ̀rọ̀ wọn ìgbàgbọ́ wọn àti ìṣesí wọn ti ìmánì àwọn aládàáda lẹ́wẹ̀ àwọn náà ẹni tí máa tètè fi ẹni tí wọ́n ń bẹ lórí rẹ̀ sílẹ̀ àwọn ni iyèméjì máa yọ lẹ́nu àwọn náà làwọn ẹni tó ṣe wípé àìṣedédé ó máa ń bá wọn nínú ìgbésí ayé kò sì ní yé máa bá wọn lọ títí tí wọ́n fi di pé wọ́n kú wọ́n kú kúrò nínú ilé ayé mélòó mélòó nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n fi ojú ọ̀nà òdodo sílẹ̀ wọn ọ̀tọ̀ wọ́n fi ìlànà ọ̀nà máa ń lẹ̀ wọn ọ̀tẹ̀lé tọ́jà pé àtúbọ̀tán burúkú òun náà ni wọ́n bá kúrò nínú ilé ayé wàyí báyìí wọ́n sọ nípa ẹnìkan wọ́n ń pè ní ibn al-Fariq òun náà ní Umar ibn Ali al-Hamawi arákùnrin yìí ó lólé ayé bí ó ti ṣe dáa ó lò bó ti ṣe boró ọjà ẹni tó ṣe wípé ìsọkúsọ ìwékúwé òun náà sọ nípa Ọlọ́run ó fìgbà kan sọ wípé gbogbo nǹkan tá à ń rí pátá náà lọ́lọ́run ó tún fi gbà sọ wípé ọlọ́run tiẹ̀ ti lúpọ̀ mọ́ gbogbo nǹkan gẹ́gẹ́ bí iyọ̀ ti máa lúpọ̀ mọ́ mi láàní da iyọ̀ yàtọ̀ sómi má gẹ́gẹ́ bí ṣúgà ti máa ń ròpọ̀ mọ́ mi tí ó pòórá sínú omi ó ní bẹ́ẹ̀ lọ́lọ́run ọba rí lára gbogbo ẹ̀dá ní ìgbà tí ah, wa ó mú ìpájú ó mú wàhálà burúkú bá ibi tí ń ra kàn kún wọn bára òun kò bára rẹ̀ ń bẹ̀ ibi tó fojú sí ọ̀nà ọ̀bá bẹ̀ lọ orí ibú lọ lórí ibú padà sí omniyatun zafarat nafsi biha zamanan wal yawma ahsabuha adghasa ahlami ó ní gbogbo ohun mo fojú sí. ike màá rí ní dáadáa tí mo fi ń sọsọkúsọ tí mo ń wéwèé kówè tí mo ń fẹnu wọ rọfù àlìjánà ni mo rò pé màá wọ ọ̀rọ̀ gidi ni mo rò pé màá ń sọ ibi tí mo fojú sí pé ami bára mi ami bára mi ń bẹ ó ti dà alá alá lásán bẹ́ẹ̀ ni wọn a máa wí fún wọn náà ó kágídé hárí lónìí wọ́n ń bọ́ sọ̀rọ̀. ọ̀fọwọ́dìtì wọ́n sọ fún ọ pé ń tọ́ wà lórí rẹ̀ kìí sọ́nà àdádálẹ̀ kìí ṣe ń tà àtẹ́bàtì orí ibú lásán ni wọ́n máa ń ṣe lẹ̀ wọ́n kìí sórí rẹ̀ nídìí àdádálẹ̀ ìlànà tànàbì sallallahu alayhi wa sallam òun làwọn olóríire ni làwọn á sì mú tí wọ́n sì wáyé kọ̀rọ̀ ẹ̀kẹ́ tí wọ́n wà á máa kọ́ mọ́ bàbọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n pè ọ́ ọlọ́ọ̀gbọ́n wọ́n wíwíwí ọlọ́ọ̀fẹ́ ọwọ́ kú sórí gbogbo pálapàla ó kú sórí gbogbo rádaràda eléyìí tó gbélé ayé rẹ tó gbèsè báwo ló ti ṣe wá rò pátùmọ̀ náà rí ọ̀dà báwo ló ṣe rò ìpè dáadáa lọ́ba kúrò nílé ayé dáadáa lọ́ba lẹ́yìn ìgbà tó bá kúrò nínú ilé ayé yìí àwọn ọlọ́wọ́n bá kí sálábòsì ẹ má fi lọ́kùlọ̀ lọ́lọ́run kẹ́ ẹ máa wá wò pé rí àdàgbà lọ́dọ̀ rẹ̀ ẹ má lólé ayé bí ẹ má lólé ayé bí ò ti ṣe dáa kẹ́ ẹ máa wá rò yìí pé dáadáa ní ọ̀padà já sí fún yín nítorí pé tó o bá ti kọ̀ láti tẹ̀lé lànà ẹni afẹ̀sìnrán kò sí tàbí ṣùgbọ́n wàá múlẹ̀ wàá mọ́fo ò ní rí dáadáa gbà láyé dáadáa ò ní jẹ́ tẹ́lọ̀ lọ́kìyàmù ilé jẹ́ sábàbí ńlá nínú sábàbí tí máa mú kí àtúbọ̀tán burú tí máa mú kéèyàn padà sórí ibú tí wọn náà bá wo àyíká rẹ ó rí i pé àwọn ẹni tí wọn ń sanko kátùbọ̀tán àwọn má da káwọn má bá dáadáa pàdé lọ́dọ̀ lọ wọn kọ̀ lọ jantirẹrẹ ó ṣeni láàánú pípọ̀ wípé àpàtì ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ń gbé kaná ọ̀pọ̀ ẹ̀ máyé ẹni ń fi ìtakùtọ̀ ọlọ́run takùtà nábì sallallahu alayhi wa alihi wa sallam nífi ń lọlé ayé ọwọ́ alẹ́ ò pé síbẹ̀síbẹ̀ dáadáa lòun ó rí gbà lọ́dọ̀ ọlọ́ nígbà tí èsì pé títà wọn ń tà dápẹ́ ẹni tó bá lówó gbogbo wọn ní òrìrà kàlà sábàbí kejì nínú sábàbí kí ẹ máa jẹ sábàbí tí àtúbọ̀tán fi máa burú. Ona ni ní kọjá pé láti pilẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ọlẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ọlẹ̀ awa ààrí gbogbo ní wọn máa fi wo nǹkan tó bá wẹ́ tí sọ̀ńtọ́ wẹ́ di tó tóbi téèyàn ó fi rí dáadáa tí wọn bá fi wá ìmánì lára rẹ̀ wọn ò fi ní rí nítorí pé ìmánì yẹn ọlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìmánì mùnáfíkì ìmánì èké ìmánì ẹni tó fẹnu gbàgbọ́ ṣùgbọ́n tí ìgbàgbọ́ òdi ọkàn rẹ̀ alágàbàgebè ni ọ́ olùjòjìjẹsọ ni ọ́ ọ̀ ń tanra rẹ̀ ó rò pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ ń tàn ìgbàgbọ́ òun ò sí pẹ̀lú ẹ̀ nítorí pé tán bá ń sọ̀rọ̀ gbàgbọ́ ìwọ náà ma ìhà tí gbogbo ara rẹ̀ kọ sí àtinú àtòdè rẹ̀ ọmọ àti ara rẹ̀ kọ sígbàgbọ́ òdodo ara rẹ̀ kọ ìgbàgbọ́ òdodo ara rẹ̀ kórìíra àgbàgbọ́ òdodo ìṣesí rẹ̀ ọjọ àwọn ẹni tó gbàgbọ́ kò tiẹ̀ sí ìgbàgbọ́ òdodo lára rẹ̀ rárá bẹ́ẹ̀ lọpọlọpọ rí wàláhì munafikuna faqat munafiki lásán oná lọ́pọ̀lọpọ̀ wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ bí ti wulẹ̀ ó kéré ma ọ̀pọ̀ àìmáyé wọn nǹkan míì ni wọ́n ń ṣe kìí ṣe ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òsì fún ọ ìgbàgbọ́ yìí ọlẹ lọ́kàn rẹ tẹ́lẹ̀ náà ìwọ tó ṣe pé ìgbàgbọ́ ọlẹ nínú ọkàn rẹ o tún wá jẹ́ ẹni tó ṣe wípé ìfẹ́ ilé ayé ọgbà ọkàn rẹ ọgbà jókòó ọgbà ọkàn rẹ jókòó ó sì ń hàn láwọn oríkèéra rẹ ayé àti ti ń bẹ nínú rẹ lásán iná lọ fálà fún àwọn olùmọ́ni bí ìgbàgbọ́ òdodo bá ti ti lẹ sí bẹ́ẹ̀ ni ìfẹ́ téèyàn ní sọ́lọ̀ máa lẹ̀ téèyàn bá ti jẹ́ni tí ìgbàgbọ́ rẹ̀ lẹ ìfẹ́ tó ní sọ́lọ̀ yọ lẹ jọjọ bó ti ṣe wá jẹ́ ẹni tí o fẹ́ràn ilé ayé jọjọ tí ìfẹ́ tó ní sọ́lọ̀ tóun náà lẹ kò sí tàbí ṣùgbọ́n ìfẹ́ tó ní sáyé òun ọ̀ lágbára ìfẹ́ téèyàn ní sọ́lọ̀ yọ lẹ. lódì kejì ìfẹ́ tó ní sílé ayé òun wà lágbára nígbà tí ìfẹ́ tó ní sílé ti lágbára tí ìmánì ti ìfẹ́ tó ní ó ti ń pòórá a rí i pé kò ní sí ìfẹ́ ọlọ́run rárá rárá má nínú ọkàn rẹ àyàfi kọ́kàn jẹ́ pé ntọ́ ń bẹ́ mi rẹ sọ wọ́n mà ní kíní kan jẹ́ gbàgbọ́ wọ́n mà ní kíní kan jẹ́ fi torí ẹ̀ ní rí orí pa àgbàgbọ́ òdodo lára rẹ rárá má àní rí orí pa àgbàgbọ́ òdodo lára rẹ rárá má o ní lè takò ẹ̀mí rẹ nípa àfẹ́kùfẹ́ tẹ̀mí rẹ ń fẹ́ o ní lè takò ọkàn rẹ nípa àfẹ́kùfẹ́ tọkàn rẹ bá ń fẹ́ o ní lè gbéra rẹ jìnnà sójú ọ̀nà ṣètọ́nì má wàá di bàbá àtàlẹ́ wọn nídìí kátàkùtọ̀ lọ́n kátàkùtà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ọwọ́ amú ọ tẹ̀lé sínú mímá tẹ̀lé fẹ́kúfẹ́ ọkàn gbogbo ntọ́kàn rẹ bá ti ń ṣe lọ́sọ̀ fún ọ ó rí i pé náà lọ́ọ́ máa ṣe gbogbo ntàṣetọ́ ni bá ti ń yàwòrán rẹ fún ọ ó rí i pé bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa wà eléyìí ọwọ́ àṣẹ sábàbí kọ́kàn rẹ ọmọ dúdú ọkàn rẹ ọmọ le bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ ọmọ burú débi wípé okùn yọọ máa yọọ máa yọọ máa yọọ máa pẹ̀lú ara wọn wọ́n máa pẹ̀lú ara wọn fẹ̀gbẹ́tira wọn nínú ọkàn rẹ títí gbogbo ọkàn ó fi wá di tó ṣókùnkùn tó dúdú birikiti ọkàn tó bá sì di bẹ́ẹ̀ orí kan ní ráyè wọbẹ̀ nítorí pé wọ́n ti tilẹ̀kùn gbogbo ilẹ̀kùn ti wà ní títì báwo wá ní rere ṣe lè wọbẹ̀. eléyìí yóò ṣe sábàbí tí ìmálẹ̀ ti ìgbàgbọ́ òdodo iná rẹ̀ ó kú iná ìgbàgbọ́ òdodo nínú ẹ̀mí rẹ̀ iná ìgbàgbọ́ òdodo nínú ẹ̀mí rẹ̀ yóò sì máa lẹ títí tí ó fi wá di pé àìsí máa ó ti di tó dúró ṣinṣin sínú ọkàn rẹ̀. yóò sì ti di ńtọ́jára rẹ̀ ló ń tẹ̀síbẹ̀ tí ò sí tó lè mú kó ń bẹ̀ mà nígbà tí kú bá wá dé aburú yẹn wà pọ̀ aburú tó sì yọ pọ̀ nítorí pé ìfẹ́ eléyìí tó ní sọ́lọ̀ kò nífẹ̀ẹ́ sí ma lọ́kàn rẹ̀ nígbà tí kú bá dé ariwo ilé ayé lọ́mọ pa ẹ̀yin èèyàn wò mí ni ọmọ ìgbà tí kìnnìún máa mú mi lọ ẹ̀ ń wò mí ni lágbájá ọ̀rọ̀ kọ́ńtrákì tá à ń sọ ní òní àti ìsọ̀tàn o kíní tí mò ń wò yìí fẹ́ mú mi lọ ni ẹ mẹ́jọ orí mi mú o ẹ mẹ́jọ orí mi mú o ọbẹ̀ bá tèmi dẹ́nu o. Allah tí ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà kí là ń pèlè ayé irọ́ lásán ni wàláhì irọ́ lásán ilé ayé dà gẹ́gẹ́ bí ó dà gẹ́gẹ́ bí ẹfun eléyìí tá a fi sọ́wọ́ ni táwa ti ọwọ́ yẹn pẹrẹsẹ níwájú atẹ́gùn sẹ́mi kí tí ẹ̀fúfù lẹ̀lẹ́ bá dé mi má lọ́wọ́ rẹ ọ̀mà àmọ́ wá bí ọ pé ẹfun ti ń bẹ lọ́wọ́ rẹ ńkọ́ ẹ̀fúfù lẹ̀lẹ́ ti gbé lọ sílẹ̀ ayé ti rí nù gbogbo ọ̀tá aláǹkójọ bó ṣe rí nìyẹn torí tó wọn bá lọ́mọ ọlọ́ ìwọ náà lọ́mọ lọ́njọ́ kan a ní kó lọ síbi kankan àwọn wá ti torí pàǹtípàǹdà yìí agbàgbé nǹkan tí ọ̀sẹ̀ kù ọ̀pọ̀lọpọ̀ nínú wa àkẹ̀sìn kún kankan àkàìmánì kún kankan àkàkà tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkàkùn kankan kódà lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá tún lòún sẹ́sìn ẹ̀rí padà dálẹ̀ wọn ṣe tọ́takùtà ọlọ́run tọ́takùtà ànábì làwọn tún ṣe kí ló dé. àwùjọ tó àwọn ọ̀kẹ́sìn kún ìwọ náà tó tún wá fẹ́ sẹ́sìn eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n fi jèrè tí wọ́n fi sórí ibú ló tún ra gbálẹ̀ ọ̀nà tí wàá sórí rẹ̀ dà ọ̀nà kàtúbọ̀tán dáadáa a sì ń fẹ́ kàtúbọ̀tán wọ́n dáa ebe a fẹ́ wọ alìjẹ́nà làwọn fi ń ṣe islam ṣé bá ti wá wọ alìjẹ́nà iná là ń ṣe islam a fẹ́ wọ náà làṣẹ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam njọ́ lè ṣe àpèjúwe báwo ni wọ́n ṣe ń tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ó sì lọ́ọ̀fẹ́ wọ́n. ìbọ́pọ̀lọpọ̀ nínú wa wọ́n ti fẹ́ lomi pààrọ̀ ànábì lọ́dọ̀ tiwọn ó láwọn ṣéwù kan ó láwọn àfa kan ó láwọn bàbá kan ó láwọn àyóòfò kan tọ́pọ̀lọpọ̀ ti fi dípò ànábì àwọn ẹlẹ́ni tó ṣe pé tó bá bá sọ̀rọ̀ kò lè takò àwọn ẹlẹ́ni tó ṣe pé ìlànà wọn ò ṣe má tẹ̀lé lọ́dọ̀ tiẹ̀ ó sì lọ fẹ́ wà lìjẹ́nà ọ̀fẹ́ wọná ọ̀nà tí wọ́n gbà wà lìjẹ́nà tí wọ́n gbà wọná òfin ilẹ̀ lẹ́yìn ònù ètò àwọn afi wọná tààràtà ńlọ wa mórílé wọn alátùbọ̀tán rẹ̀ ọ̀dà ó ti ṣe fẹ́ dà ó ti ṣe fẹ́ dà ẹ̀yin ọmọ kò sí ń tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó bá fún yàn láyé tó lóore bí kó fún yàn lẹ́sìn gbogbo ń tọ́lọ̀ ń bá fún yàn tí ọba ti sẹ́sìn bẹ̀ fún òfún ọ lóore àdánwò ni wọ́n gbélé ọ lọ́wọ́ tọ́lọ̀ ń bá fún ọ lẹ́sìn tí ọba fún ọ ní nǹkan míì gbogbo oore lọ́lọ́wọ́n bá fún ọ tọ́lọ́ ajẹ́ pé ẹ̀sìn òdodo ló ń ṣe o tọ́jà pé lánàá nabi Muhammad sallallahu alayhi wa sallam wàláhì ó kú oríire akramakumullah kò sí tàbí ṣùgbọ́n ntí máa mú kí àwọn èèyàn tí máa mú kí tẹ̀lé ayé kó borí lẹ́mìí wọn òun náà ní ti sọ̀rọ̀ alẹ́ fàyè bí ẹ̀ bá ti sọ̀rọ̀ alẹ́ fàyè yìí kò sí tàbí ṣùgbọ́n ilé ayé ìfẹ́ rẹ̀ yọ jọba lẹ́mìí èèyàn ẹ̀yin náà máa wo ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu yín jù sọ̀rọ̀ nípa fẹ́ràn ilé ayé ni àbá fẹ́ràn ọlọ́ọ̀ sọ̀rọ̀ nípa fẹ́ràn alẹ́ ayé ni àbá fẹ́ràn ànábì sallallahu alayhi wa alihi wa sallam èsì máa díjà lẹ̀ láàrin yín àtàwọn ọ̀rẹ́ yín àtàwọn èèyàn yín àtàwọn ọ̀tá yín ṣé ń díjà lẹ̀ sílẹ̀ ayé ni àbí ọlọ́run àbá ànábì sallallahu alayhi wa sallam kóníkálukú bíra rẹ̀ léèrè ibi tó ti máa nu sílẹ̀ ayé ńlọ́jẹ́ ológun tó mú láyà rẹ̀ ńlọ́kóléyà ṣebí káràkátà lẹ́ ń ṣe tí wọ́n pèsè fún sọ̀rọ̀ à tẹ́ẹ̀tì ṣe. ẹnìkan sì sọ fún yín pé à lágbájá wọn máa ń pèpè fún sọ̀rọ̀ à ẹ̀ já lọ mọ́ṣáláṣí tẹ́ẹ̀tì dé ẹ̀ kúkú dìde ẹ sọ pé sọ̀rọ̀ àti ọlọ́ọ̀bì kan bàbá délé àmọ́ ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ ń dá àwọn kọ́sítọ́mà lóhùn máa dá àwọn lóhùn títí dé sàárè bàbá àtijọ́ gbẹ̀ǹdà òkè àmọ́ tún dá àwọn lóhùn. àkàràmọ̀kọ́mọlá ṣèbá àwọn kan náà pera wọn láàfa wọn kóra wọn jọ wọn láwọn bá wọn so yìgì wọn wá jókòó bẹ́ẹ̀ bá títí àsìkò sọ láti gbogbo wọlé wọn sì jókòó wọn gan rẹ wọn ń pèpè fún sọlá èyí tó kó wọn lọ sóde wọn wojú ta ni ó dìde kọ kábùkù ta ni ó dìde kó ń lọ ṣe sọ láti kọ kábùkù òun ọ̀gá yín ò dìde ẹ̀yìn ọ̀wà á dìde sẹ́yìn sọ pé ẹ̀mẹ̀sìn jó ni ẹ̀ wo lódò burúkú aláìlẹ́sìn rárá tó ń tanra rẹ̀ jẹ tó gbósùká lórí tó ló ń wẹ́ lára ni kí ni ìtumọ̀ lára ni tó kẹ̀sì kankan wọn wá látúbọ̀tán rẹ̀ burú ó bàjẹ́ kí wọ́n yín lẹ́nu ẹ̀yin ọ̀kẹ̀sì fún àtúbọ̀tán ti fẹ́ dà akramakumullah ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa gbàdúrà wọn tí wọ́n ní owó nígbà tí wọ́n rí ayé tán wọn ò so bóyá wa ni ẹ wá látúbọ̀tán rẹ̀ burú tẹ́ ẹ bá tiẹ̀ gbọ́n tí ń sọ́njọ́ tó kú ó burú já tẹ́ ẹ bá rí nǹkan sí kó tó di kó kú ó bá lù mà. àtúbọ̀tán wèrè ti fẹ́ dà ẹni tí ọ̀kẹ̀sìn ọlọ́run ọba kún ó rò pé owó ni gbogbo nǹkan ni sí ọ̀rẹ́ láì ọ̀ràn ńlọ́wọ́ ń jẹ́ sẹ́ni tí ọba lù lọ́nà tọ́da. akaramakomola bóyá wọn á bí ọkọ léèrè kí lè fẹ́ sọ ń pa ìyàwó yín tó kú yìí báyìí ó ní láti jọ́ tó ń ti fẹ́ ohun orí kọ́ gbàgìrì kọ́ sálùwàlà à ń bọ̀ síbọ̀ sí pé yóò ṣe sọ̀dáàt ẹ dákun torí tọ́lọ́ àtúbọ̀tẹ́sí fẹ́ dà ọ̀kan nínú ìjọsìn tọ́pọ̀ jantirẹrẹ nínú Islam ó ní sọ̀láàtì tá à ń ṣe yìí sọ̀láàtì ó sì hàn púpọ̀ láti tètè máa tó mùsùlùmí lágbájá lágbájá ìṣe mùsùlùmí ọkọ lòun ò rí kọ́tàlù aláṣìṣe náà wá rí. mọ́másì ni wọ́n sún mọ́ra wọn ọkọ súnmọ́ ìyàwó ju ẹlòmíì lọ ọ̀sà ti ka máa ń jọ pé ń ṣe sọ́lá àtúbọ̀tán ṣe fẹ́ dá ìwọ́tọ̀ ọ̀sọ̀ yìí pé ó fura wípé gbogbo ìgbà tó bá sí lóhùn ní láàrin ìrẹ́ àtàwọn èèyàn máa dàrú ẹ dákun ẹ gbọ́rọ̀ gbogbo ìgbà tó ń bá sí lóhùn láàrin òun àtàwọn èèyàn máa dàrú tó ẹ dákun ẹ jẹ́ kí ẹ jẹ́ kó wọ́n yẹra fún ìsìn lọ. sẹ́yìn ọkọ ọmọlẹ́yìn ṣètọ́ nínú ẹ wá látùbọ̀tán rí ọ̀dá ó ti tẹ ẹ̀dá ọlọ́run bíi sálábòsì ọlọ́run ní mo dá ọkọ ò lè sìn mí ni ọlọ́run ọ̀dá wa fún kájẹ kámú síbẹ̀ ìlẹ̀ tán ra yín jẹ níta jẹ náà ni níta jẹ ni níta jẹ là ń wá pàdé so o sí náà ọ̀ ń tẹ́ra dànù ọwọ́ ti ó ti gbàtàwọn ẹrú ọlọ́run ọba kan sin lọ́n ìwọ́n bẹ́ẹ̀ ti pọ̀ ń gbọ́ orin orin ní gbọ́ ọlọ́run sì tún bá àwọn èèyàn sì kẹ́rẹ̀ wọ́n ń kìlọ̀ fún bàbá alágbájá ẹ̀yin lè wá sin lọ́n gbogbo ẹ̀sẹ̀ ń ṣe yé sára rẹ̀ oníkálukú wa sọ rẹ̀ bí ó gbé ya o wọ́n ti sùpọ̀ lọ́run rán sí mi yóò bá lẹ́fù tí wọ́n rán sí mi yìí náà ni ọwọ́ akú ẹlòmíì orin lọ́gbọ́kú àtúbọ̀tán ti fẹ́ dà ẹlòmíì nígbà tẹ́yìn sọ fún ikú gbogbo ń tó bá séèyàn ọlọ́run ló mú wa kò sí ní kó àtọ́lọ́wọ́n bó ní kó kó ajẹ́pọ́lọ́ yìí náà lọ́yẹ ká máa ṣe ra ẹ̀bẹ̀ sí ó ní rárá ẹ máa pọ̀fọ̀ mi jẹ́jẹ́ ọwọ́ kú ẹ wá látúbọ̀tán wèrè ọ̀dà àtúbọ̀tán ti fẹ́ da sọ́fọ̀ lọ́lọ́ yìí wá pa ọ̀fọ̀ àdánù ọ̀fọ̀ òfò ọ̀fọ̀ tí ò pé kọ́ ọmọ ẹni tó fún ọlọ́fọ̀ kú ká tó wọ́n fowó kọ́ mọ́sálásí pé wá sí lọ́hùn ìwọ ń fowó kọ́ mọ́sálásí ọ̀hún fowó kọ́ lè jó ilé ijó ló ń fowó tiẹ̀ kọ́ wọ́n á ní bàbá yẹn kú àtúbọ̀tán rẹ̀ ọ̀dà ó ti fẹ́ dà ìwọ tó yẹ pé àáké lọ yọ sẹ́sìn ọlọ tó ń fi ń sa tó ń fi ń sa ipa àfikún owó tẹ̀ owó náà ni àwọn ọ̀fẹ́ rí ọ ó kẹ́ wá látúbọ̀tán ọ̀dà ó ti fẹ́ dà náà rí ó ti fẹ́ dà ìwọ tó jẹ́ pé ọmọ ọmọ ọmọ tàwọn ọmọ ọlọ́mọ bàjẹ́ ọmọ bàgbésí ayé àwọn ẹlòmíì jẹ́ ọwọ́ alátùnbọ̀tán nígbà tí bàbá yẹn ó kù ọ hàn kó lórí ibú ni kò sẹ́ni hàn kó lórí ibú ni nígbà tí wọ́n ń fẹ́ kí ti ọ̀dà tó ń sì ń fẹ́ kí ti ọmọlàkejì ọ bàjẹ́ àtúnbọ̀tán rẹ̀ sì fẹ́ dà ẹnìtẹ́nì kan bá kú ládùúgbò tí ó jáde síta lọ́sọ̀ fún mi mọ̀ pa àwọn náà là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi náà mọ̀ pa ìwọ gẹ́gẹ́ bíi màlẹ́kà kú wọ́lọ́pá wọ́lọ́pá wọ́lọ́pá àjẹ́ oṣó Emeli. olórí ibú níjọ́ kú wèrè tiẹ̀ náà àbá ní yorùbá lẹ́kọ̀ọ́ wọn ló ti kà tọ́ba sì kà wọn ni wọ́n sọ lóko àfi bí ẹni tó ṣe dìná ẹ mọ̀ pé <laughs> wọ́n ń ta kò fi ọlọ́ àwọn sì mú ti ọwọ́ ara wọn tó takotọ́ ọlọ́ọ̀nsẹ́ ọlọ́ọ̀nsọ́pá abilékọ tọ́ba ṣe dìná ẹ sọ lóko títí tí èkó lọ́dọ̀ ẹ̀yin yorùbá nìsín ìyá kan jáde onílágbájá tó kúndùn òní òun ló ń pa ó àfẹ̀tò tí ó jẹ́ pé ẹlògùn fún títí títí tí ọ̀gbóògùn tó kú òun náà ló ń pa ó ẹ àwọn ọmọ tó kúndùn òní òun ló ń pa wọ́n kí ni yòówó ṣe wọ́n ní jọ aláfojú kan bí níbi wọlé ọ̀yá oko máa bọ̀ alùpùpù ọbẹ̀rẹ̀ sí ní ilẹ̀ lóko wọ́n rí pa wọ́n pa wọ́n wá ní àtúbọ̀tán wèrè ti fẹ́ dà àtúbọ̀tán wèrè dà ìwọ ọmọ yẹn ń pa ìwọ ọ̀fẹ́ kú bó lọ ń sá lọ bó lọ ń sá lọ bí yẹn bá sì fẹnu jẹ́wọ́ pé mi mo ṣe nǹkan báyìí wọn ò ní ní kọ́ lọ mẹ́rin wa ọmọ ní ọbẹ̀ tó wà nù sásùn èmi mo kó jẹ wọn ní ká tó gbà mẹ́lẹ́rì méjì wá ẹ̀ gbádùn bí ọjọ́ pò ń lọ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ èmi mo kú ọbẹ̀ jẹ ó ti tó torí ẹ̀ lófin ṣẹ̀rí àsọ yìí pé al-iqrar sayyidul adilla jíjẹ́wọ́ òun gan lọ́gá gbogbo ẹ̀rí àtúbọ̀tán ṣe fẹ́ da jama nígbà tẹ ẹ rí pò ẹlẹ́yìn òṣètò ọlọ́ọ̀ma ẹlẹ́ẹ̀ṣètò ọlọ́ọ̀ma ẹ dákun bò látúbọ̀tán ṣe fẹ́ da gbogbo kò tí wọ́n ń rí láyé yìí àti ẹtí ó nítumà àti ẹtí ò nítumà gbogbo ẹ̀ pátá tí ọmọ èèyàn bá ti débẹ̀ wọ́n máa sọ̀rọ̀ àwọn dọ̀tọ̀ lọ́ọ̀ni wọ́n ti lọ́ọ̀ máa ẹ dákun àtúbọ̀tán ti fẹ́ dà ọ̀ ń pẹ́ kó tó kú báwọn sọ́jà kan máa fọn fèrè kí wọ́n máa yìnbọn pé lẹ́yìn ọ̀dá mọ̀ kankan lọ́dọ̀ ọlọ jáàrún náà mà tí ẹni tí ń lọ jáàrún náà mà ń lọ iná ni ọ lọ sọ́jà kan ò lè gbà á lẹ̀. torí ẹ àtúbọ̀tán ti fẹ́ dà òpèlè ayé ò ṣe tọ́lọ́ kàṣetọ́nì ló ṣe oríire ti fẹ́ jẹ́ kí. torí di eléyìí ẹ jẹ́ ká gbìyànjú jàmáà ẹni tó àmẹ́ni tó bá ti lè kú pínrín àbámà ló wọ̀ àbámà ló kù àbámà póríṣiríṣi àbámà pé ah ọlọ́mọ dúpẹ́ pé mo ṣoríire àmọ́ mo kábàámà pé tí mo bá ti mọ̀ pọ́ ní ní kúńbọ̀ ni ìbá tún ṣàlékún dáadáa àbámà kejì kọ́lọ́ńdà kù kọ́ má fi ṣàwa òun náà ni pé ha ah, tó ń bá ma ni wọn bá ti gba Islam ó sì ń gbọ́ tó ń pariwo gbàgbà Islam kẹ́ máa ṣoríire àmọ́ òfin ti pàlàbà rẹ̀ àwọn olórí ibu nù ọlọ́mọ ti wà lọ lórí ibu. wọ́n sọ ìtàn ẹnìkan wọ́n lọ wà nílé ìwòsàn níbi tí ẹni tí wọ́n bá gbé wọn sí abala abẹ ń tẹ́ ń bùkátà mójútó tó lóorìn ọwọ́ àwọ̀ à ń bẹ̀ pẹ̀lú àwọn èèyàn míì náà tọrọ tiwọn náà ń bùkátà mójútó bẹ́ẹ̀ ẹni tó wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá fura sí pé arákùnrin tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn yìí àwọ̀ ara rẹ̀ ń yí padà láti gbàdégbà bí kéèyàn ó di funfun kó tún yí padà kọ́dà láwọ̀ yeye ó tún yí padà lójijì ló bá di dúdú gbàtọ́ á di bẹ́ẹ̀ ẹnìkan nínú àwọn ẹni tó wá wà ń bẹ̀ òun ma alukur'an ké dáadáa asaudiya ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó wá lọ sí ọ̀dọ̀ aláàárẹ̀ yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní ké alukuraani sí lára ó bẹ̀rẹ̀ sí ní ké alukuraani sí lára wọ́n wá ṣàkíyèsí pé ńgbà tó ké alukuraani débì kan arákùnrin yẹn omi kan lẹ̀ tó hùn rárá tó bani lẹ́rù ẹni tí wọ́n ké alukuraani wọn àtẹ̀sẹ̀yìn ẹ̀rù bà àwọn èèyàn tó wá wo àwọn aláàárẹ̀ tó kú ń wọ́n á sọ pé kó dákun kó tẹ̀síwájú pẹ̀lú àdúrà ti ń sèwọn kó sáà máa kí alukur'ani sùn lọ́wọ́ àgbẹ̀ á ah, pẹ̀lú bọ́kùnrin ti ṣe mí kalẹ̀ pẹ̀lú ohun tí ó lọ sókè rárá yìí ẹ̀rù ń bà wọ́n tẹ́lómi bá wà tó náà tún lè ké bẹ́ẹ̀ kọ́ wa kì ọ̀dọ́ kan bá wà òun náà bá sì gba alukur'ani ẹni bá ń ké ní bá ń ké ní bá ń ké wọ́n wá ní irú mímí tí arákùnrin yẹn mí ba ọkùnrin àkọ́kọ́ lẹ́rù ọkùnrin wa mírù rẹ̀ léra wọn ọwọ adá mi káì kúrò fún nílé ayé ń gbogbo ẹni tó wà nù ọdún wọn dìde ẹ̀rú bà wọn ìgbà tí wọn máa wádìí kí ló dé ẹni máa tí ara tí ó sì máa yí padà láì sọ́gà òkú òun funfun ọ̀dà òjijì ó tún di dúdú ńgbà ya dúdú yìí tún di birikiti birikiti birikiti kí ló dé. àwọn èèyàn rẹ̀ níbẹ̀ láàbì ni wọ́n ní arákùnrin àwọn yìí báyìí nítorí ṣẹlẹ̀ òun náà ní pé ẹ̀yin ṣe sọ̀dáàtì wọ́n yìí ṣe sọ̀láàtì rárá ẹ mọ̀ pé kò sílùú tó daràn ò sí ìlú dáa ṣùgbọ́n ẹni tí ń gbé bẹ̀ lè má dà wọ́n ní wọ́n ṣe sọ́lá ẹlẹ́ẹ̀kejì wọ́n máa sábà ná owó wọn sídìí mímá lọ àwọn àlú òkèèrè lọ́pọ̀lọpọ̀ ìwádìí sì fi hàn pé bàjẹ́ ni wọ́n ń lọ ṣe lọ́n. ǹgbà tí àyè ìbàjẹ́ ọ̀gbá nínú orílẹ̀-èdè tó wà owó téèyàn á máa kó jọ fi ṣeré láyé òun máa wá lò láti máa fi gbàwé àti lọ sáwọn àlú òkèèrè lọ ṣèbàjẹ́ lọ́ọ́ ṣe zìnà lọ́ọ́ nánàkúnà lọ́ọ́ mutí nílùú òkèèrè kó tó wá padà sínú ilé nígbà tí ọ̀rá yìí rẹ̀ ń bí. ó tún wá ní ó tún wá hàn wípé wọ́n ń bẹ nínú ẹni tí máa ta tí máa ta kokéènì tí máa kókó kínkà dákun ẹwọ àtúmọ̀tán burúkú ìwọ náà yẹ kó dúró ó dìgbà títí ẹ náà bá tó burú báwọn ó dìgbà títí ẹ náà bá tó ta báwọn ó dìgbà sára yìí bá fi tiẹ̀ náà kọ́gbọ́n kótó kórì rẹ̀ ọ̀ wá pè nítorí pé ẹni tó bá dúró pé fi tèmi kọ́gbọ́n àwọn ní nǹkan ṣe ẹni tó bá fi tẹlómi kọ́gbọ́n òun lọ bọ́ lọ́la ká fi tẹlómi lọ yẹ o ká má ṣe jókòó tẹtẹrẹ pé ẹ wá o ẹ jẹ́ ká ara wa ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ ti sànàbí wa muhammed sallallahu alayhi wa sallam mú méjèèjì sànàbí gan sọ ó ní ni ká fi súnà torí kí wọ́n má bàa rí gbà máa yín lọ́wọ́ torí tó bá pé eyín ọ̀kan lásán abá fi dì í mú tí wọ́n bá yọ lẹ́rọ̀ tí ọ̀bá bọ́ wọ́n lè yọ lélẹ̀ kọ́ yọ tẹ́yìntẹ́yìn ànábì kan ní sọ fún wa o eyín parí ẹ̀kẹ́lẹ́ fi dì í mú torí pé ẹni tí wọ́n fẹ́ gbà mọ́ lọ́wọ́ wọn pọ̀ tá à bá ń fẹ́ ká túbọ̀ táwọ́ dá tá a sì ń fẹ́ ká wà lè jẹ́nà torí ká lè wà lè jẹ́nà làwọn fi ń ṣe ìsìláàmù aláàfẹ́ wọná láti tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kárí bá a nírú àtúbọ̀tán tó dáa báyìí jama ẹ jẹ́ ká jẹ sí wa mú dáadáa ẹ jẹ́ ká máa rántí wípé ọjọ́ kan bọ̀ tá à ní sí má ká sì má gbàgbé ọwọ́ ọ̀wọ́n bá ń tọ́lọ̀ ń bá ti fún wa ṣé ká tó lọ òun náà ni ó kù fún wa ẹ á ṣe dáadáa kọ́kọ́ ẹ á ṣẹ̀sìn kọ́kọ́ torí pé bẹ́ẹ̀ lẹ̀san dáadọ́ ó sì pọ̀ fún wa ọlọ́run kó jẹ́ kí ẹ̀san dáadọ́ pọ̀ fún gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa dákun má sì wá darí má sì wá lẹ́ni tí ṣètọ́ọ̀nì tí ó rí ọdẹ rẹ̀ ṣe ọlọ́run ẹlẹ́dàá kó sì wá lórí rẹ̀ aqulu qawli الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحون يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لأن خطبات القجاء kọjá عليه نقبع àlàyé nípa títí ń bẹ nínú ìlànà ilé ìtẹ́sìn islam tó mú wa tánàbí wa sallallahu alayhi tó sì ṣe ìyànnànà rẹ̀ ikú ká máa bẹ́ra wa wò nítorí tọ́lọ́run ẹlẹ́dàá wa ǹjẹ́ ni tó bá bẹ̀ wá wò nítorí wa kí ní islam ní ká ṣe fún islam wa ó nínú ẹgbàá رضي الله عنه النبي محمد صلى الله عليه وآله وسلم قل من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت متفق عليه أنا بني يعني كان تبقى لهم بقوات وجوه كان kọ́ máa ṣàpọ́nlé àlejò rẹ̀ àti pé ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kẹyìn kọ́ ya sokun ẹbí rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kẹyìn kọ́ máa sọ ọ̀rọ̀ rere lẹ́nu tàbí kọ́ dákẹ́ jẹ́ alimami Bukhari àti Muslim ló gbà wá èyí rí hàn wá pé nínú àmì pé mo gbọ́ ọlọ́run gbọ́ nínú àmì pé mo gbọ́jọ́ gbẹ̀ndàkìyàmọ̀ gbọ́ òun náà ní kí n ṣe àpọ́nlé àlejò mi islam òun náà lọ́kọ́ wa ń dáadáa gbogbo dáadáa ṣe àpọ́nlé àlejò rẹ abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma ọlọ́nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wọlé wá bá mi wọ́n wá ní alam ukhbar annaka taqumu al-layl nahar ǹjẹ́ wọn àti sọ fún mi bíi wípé ìwọ ọ máa ń fòru ṣe kìyàmù lẹ́yìn ó sì máa ń fi gbogbo ọ̀sán kẹ́nu rósẹ̀sì fọlọ́run ọba bí olùtò wọn níbẹ̀ ni ìrẹ́ ànábì ànábì sallallahu alaihi wasallam ní fẹ́lẹ́ àtẹ́fà á tún ṣe bẹ́ẹ̀ máa o kó mu ọ̀nà nítorí máa ṣe ní ìsinmi pé tọ́ba jí lóru ṣe sọ láti débì kan kọ́ lọ sùn kì í ṣe pé gbogbo òru wàsóm wọ́fẹ́r ṣe máa ṣe sùn yá láwọn ọjọ́ kan kọ́ máa fà àwọn ọjọ́ kan sínú mọ̀sí wá jẹ́ ọjẹ́ pé ọlọ́gbọ̀nragada lọ́wọ́ máa bá a lọ gbogbo ọjọ́ ayé ọmọ ṣe sùyàmù. fa inna li jasadika alayka haqqan nítorí pé dájúdájú ara rẹ ara rẹ ó ní ìwọ lórí rẹ má fi àṣejù má fi hàn ara rẹ lémi. tó ń tipa fẹ́ wà lẹ́jẹ̀nà ìwà tún wà sí. nítorí bí ẹni tó bá jẹ́ agẹsẹdẹsìn léegun ẹ̀yìn kò ní débi tí lọ. ẹ̀sìn ò sì ní máa torí ẹ̀ anabi sallallahu alaihi ara rẹ ó ní ìwà lórí rẹ̀ wa inna li aynayka alayka haqqan méjèèjì ó náà lórí rẹ̀ méjèèjì lórí rẹ̀ ìwọ tó o máa kàwé nínú òkun tí wọ́n máa sọ pé tó ń sin rí tó ń kà ni mò ń rí ń kojú òun lọ lé mọ́ ọ lọ́wọ́ kí wò ó tó palẹ̀ mọ́ torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ mójútó ẹyin jù rẹ̀ ẹ̀yin ó ní ansẹt tẹ́ máa gbé ansẹt ká nínú òkùnkùn tí ò sí ìmọ́lẹ̀ míì ju ìmọ́lẹ̀ ansẹt yẹn nìkan lọ tọ́ ma pé kò sí bọ́kùnkùn ṣe lè kùn tó nígbà tí mo bá ń browse ansẹt mi máa tán náà wọ́n máa browse ansẹt fẹ́ẹ́ browse ẹyin jù rẹ̀ náà tí wọ́n padà di kójú rẹ̀ ń dí èèyàn ní ríran dáadáa mọ́ ẹyinjú ó ní ìwọ lórí ìwà jàmá ẹ̀yin ajórin tẹ́ǹjórin ẹ wàá máa gbé ẹyinjú yín ẹ máa sun máa ń tẹ́ǹfì ń jórin o gbogbo ẹ̀ta aná tó ń mú jáde pàà ẹ máa fojú pàdé ẹ̀ lágbájá ṣé kìíní yóò sì ní pa ojú rẹ láàbí <laughs> ó ti mọ́ra nígbà tó ṣe é bọ̀ látijọ́ ẹ̀ máa kó palẹ̀ mọ́. kó palẹ̀ mọ́ lọ má pé ya rẹ àbí orogún ya rẹ ní ti tẹ́bí wà a máa fi sójú tí máa di pa ẹyinjú la èlò wọn ń kí ló dé tó ní rà kọjá pé ńlọ ń fi sójú àtọ́ba ṣiṣẹ́ torí pọ́jú náà lọ ní lọ fi ni baba káfíńtà ti ń kèso tó kọjú ìgbà èso ìwọ̀n àwọn èso ti ń kàn báyìí kò sì fi nǹkan kan sí ojú èso wọn bọ̀ àfa ẹ̀yin dùgbà lálejò bàbá di pé ìjú lọ ẹ̀yin mu'allim ẹ̀yin kà tẹ́ ẹ máa já ọmọ lọ́rẹ́ di ọmọ ń bẹ ẹ̀ní gbalẹ́gba tẹ́ fẹ́ gbà orí ni wọ́n tàjẹ́ wọ́n bá tájẹ́ ti orí kò bó kọ́ àsì lọ sẹ́yìn jù táwọn fọ́ ọ lójú mu'allim ni. Ama, pé ọgbóòkì burúkú nù tí wọ́n fi máa kì ọ́ láéláé alọ́fọ́ yín lójú màmá gbà màmá tó di màmá dá màálímù wa ni báà mi lónìí máa lọ lé kéwọn àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ júwèé màálímù fún wa olórí ibú rẹ̀ ti kú subhanallah <laughs> wọ́n máa fi àwọn tíkẹ́ẹ̀tì burúkú ránṣẹ́ sí ọ̀nù sàárè tọ́ ẹ̀yinjú wa ó ní ìwà lórí wa anabi wa ni wa inna li zawrika alayka haqqan àwọn ẹni tó bá bẹ̀ ọ́ wò àwọn náà ní ìwọ lórí rẹ̀ ẹni tó bá bẹ̀ ọ́ wò ó ní ìwọ lórí rẹ̀ wa inna li zawjika alayka haqqan ìyàwó ẹ ó ní ìwọ lórí ẹ jẹjẹjẹjẹ lọmọ ọlọmọ ọba fẹ lomi wọn náà lọ lọ lọfọ ọlọdà bàbá rẹ láàmú ẹ fi fún wa á ṣe dáadáa á jà náà rere tánà rere náà sì lọ́pọ̀lọpọ̀ wá jẹ́ lónìí àbẹ́yìn náà rí gbogbo wàhálà ti tẹ́lẹ̀ láyé wá bí ọ̀pọ̀lọpọ̀ ìjọ́mọ̀ọ́rẹ́ rẹ̀ ọmọ lórí kó tó gbọmọ ọlọ́mọ ìyàwó ni ńgbà tó gbà tán ọ̀hàn kọ́ dara burúkú wọn fọ́n fún àìmọye ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń jojúmọ́ tọ irú àwọn eléyìí pé ìwọ ìyàwó rẹ fún pé ìwọ ìyàwó rẹ fún tó má tẹ̀ sí rí ọlọ́nà ojú máa ń tì mí tójú bá ń tì ọ́ gbé ìyàwó rẹ gbé jókòó lé máa sojúṣe rẹ máa sojúṣe obìnrin kan náà fẹ́ máa kiri káyé kọ́ máa kiri bàtà gbogbo bàtà tí ń kiri náà wọ́n sì rò rẹ̀ jẹ́ three five ṣe ìwọ ọkọ o ò sojúṣe àwa ni ojú máa ń tì mí tó bá ti gbé gbà bàtà tó yọ ọgbọ̀dọ̀ jójú ó ti ọ̀ ẹ́ pàdé nù fẹ́ ta torí pé ìwọ náà kúkú lọ dá lóko alimami Bukhari àti Muslim ló gbà wá. Anas ibn Malik radiyallahu anhu ó ní òun sáré àwọn èèyàn bá wá kí òun ó wá sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọjà ọyọyọ gbogbo níta bá nílé ẹ máa gbé jáde ẹ máa gbé jáde ẹ máa gbé jáde ká fi tọ́jú àwọn èèyàn tó wá kí wa yìí báyìí ó ní torí pé mo gbọ́ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé matarimul akhlaqi min a'malil jannah ìwárí ń bẹ nínú àwọn tẹ́tí máa gbẹ̀yàn alìjẹ̀nà. alimami tabarani àwọn ni wọ́n gbé jáde nínú tírà àwọn al-awsat bi sanadin jayyid nínú wọ àlejò òun náà ní pé tálejò yín bá fẹ́ dúró lọ́dọ̀ yín títí ijọ́ mẹ́ta ìsìláàmù gbà kó lè dúró ijọ́ kìíní ijọ́ kejì ijọ́ kẹta ẹ̀ máa tọ́jú rẹ̀ kódà àdìsí kan anábì sallallahu alaihi tí àlejò bá rí pé ijọ́ kìíní nìkan lẹ fóònù lóúnjẹ ó di dọ́kítì ẹ̀ fóúnjẹ lọ ẹ sì mọ̀ pọ́ mi yàn máa jẹun ni tọ́ba mọ bí tẹ́ gbóúnjẹ sí kọ́ lọ bu etí ọ̀bà tó ẹ sì lẹ́tọ̀ọ́ àti bá wí torí ntọ́lọ̀ ti lẹ́tọ̀ọ́ tiẹ̀ ní mú wọn náà má mú jẹran kan méjì lọ mo rò pé yé torí kọ́ mọ́ bàa lọ sí wàhálà tọ́ ìdọ́kìnní wọn ò fún ọ lóúnjẹ ńjọ́ kejì mọ́ oúnjẹ tiẹ̀ wọn ò fún ọ lóúnjẹ ńjọ́ kẹ̀ mọ́ oúnjẹ má parẹ́ sí wọn lọ́rùn lẹ́yìn ìjọ kẹta wọn tí wọ́n bá tún sàánú rẹ̀ sàrà àwọn ń sọ sẹ́mi fáwọn náà lẹ́tọ̀ọ́ pé nígbà wo lẹ wá ń lọ báyìí kì í ṣe jọ́ òun mọ́ ìgbà wo lẹ ń lọ báyìí ni aago mélòó lẹ mà lẹ́gbẹ̀rẹ̀ ń Ha. so Islam nìyẹn Islam ọ̀pá kó a jẹ́ pé àlejò yín ẹ̀kan lábùkù ẹ̀fìrarì àmọ́ oníkálukú ló dì wọn bọ́ bá ti lágbára mọ́ Islam ọ̀gbà kẹ́ lọ́ọ́ jálè o islam ọgbà kẹ lọ tọrùn yín bọ́n tágbára yín ọ̀ka o wọn bá èyí wọn bá ní tí wọn bá fi pọ́n wọn náà lè jọ ti ọlọ́run eléyìí ni islam tiwa jọ̀mọ́ ẹ jẹ́ ká mójútó àwọn nǹkan tí à ń kọ́ tá à ń gbọ́ torí pé àǹfààní pé mo gbọ́ ó ní pé mo lò sáǹfààní nínú pé mo gbọ́ mo fetí pàlàbà rẹ̀ ìbálẹ́jọ́ ní ìdáfúnitọ̀ tó bá di lọ́la kìyàmù ọlọ́run kọ́ máa ṣe ń táwa ń gbọ́ níbìlẹ́jọ aburú fún wa kárántí pé nínú ntọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó wá ní ká máa ṣe fún ànábì wa sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́lọ̀ ń ṣe sábàbí ká máa ká fi máa gbogbo dáadáa wọn yìí ó náà ní ká máa ṣe àsọ̀láàtì fún lọ́pọ̀lọpọ̀ torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé wọ́n ń ṣe àsọ̀láàtì fún ànábì wa yìí sallallahu alaihi wa sallam ọlọ́run wa pa wá láti àwa tá a jẹ́ mùsùlùmí káwọn ọmọ ti àsọ̀láàtì fanabi wa muhammed sallallahu alayhi wa sallam sallallahu salli ala muhammed wa ala ali muhammed kama sallaita ala ibrahim wa ala ali ibrahim inna hamidun majid wa barik ala muhammed wa ala ali muhammed kama barakta ala ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله